tí ó farada àgbélébùú láìka ìtìjú sí tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run sáàrò ti ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara wọn kí ẹ má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín kí àárẹ̀ sì mú yín ẹ̀yin kò tí ì kọ ojú ìjà sí ẹ̀ṣẹ̀ títí dé ẹ̀jẹ̀ ní ìjàkadì yín ẹ̀yin sì ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú tí ń bá yín sọ bí ọmọ pé. ọmọ mi má ṣe aláìná ní ìbáwí olúwa kí o má sì ṣe rẹ̀wẹ̀sì nígbà tí a bá ń ti ọwọ́ rẹ̀ bá ọ wí nítorí pé ẹni tí olúwa fẹ́ òun ní bá wí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà. ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí ọlọ́run ń bá yín lò bí ọmọ ni nítorí pé ọmọ wo ní bẹ tí baba kì í bá wí ṣùgbọ́n bẹ́ẹ̀ yín bá wà ní àìsí ìbáwí nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín ǹjẹ́ ọmọ àlè ni yín ẹ kì í sì ṣe ọmọ pẹ̀lúpẹ̀lú àwa ní baba wa nípa ti ara tí ó ń tọ́ wa àwa sì ń bu ọlá fún wọn àwa kì yóò kúkú tẹríba fún baba àwọn ẹ̀mí kí a sì yè nítorí wọ́n tọ́ wa fún ọjọ́ díẹ̀ bí ó bá ti dára lójú wọn ṣùgbọ́n òun fún èrè wa kí àwa kí ó lè ṣe alábàápín ìwà mímọ́ rẹ̀ gbogbo ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí bí kò ṣe ìbànújẹ́ ṣùgbọ́n níkẹyìn a so èso àlàáfíà fún àwọn tí a ti tọ́ nípa rẹ̀ àní èso òdodo nítorí náà ẹ na ọwọ́ tí ó rọ àti eékún àìlera kí ẹ sì ṣe ipa ọ̀nà tí ó tọ́ fún ẹsẹ̀ yín kí èyí tí ó rọ má bàa kúrò lórí ike ṣùgbọ́n kí a kúkú wò ó sàn ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ní àìsí èyí ni kò sí ẹni tí yóò rí olúwa ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ ọlọ́run kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè kí ó sì yọ yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a sì ti ipa rẹ̀ di àìmọ́ kí ó má bàa sí àgbèrè kan tàbí aláìwà bí ọlọ́run bíi ísọ̀ ẹni tí ó ti ìtorí òkèlè oúnjẹ kan ta ogún ìbí rẹ̀ nítorí ẹ̀yin mọ̀ pé lẹ́yìn náà ni àní nígbà tí ó fẹ́ láti jogún ìbùkún náà a kọ̀ ọ́ nítorí kò rí ààyè ronúpìwàdà bí ó tilẹ̀ ti fi omijé wá a gidigidi nítorí ẹ̀yin kò wá sí òkè tí a lè fi ọwọ́ kàn àti sí iná tí ń jó àti sí ìṣú dúdú àti òkùnkùn àti ìjì àti ìró èpè èyí tí àwọn tí ó gbọ́ bẹ̀bẹ̀ pé kí a má ṣe sọ ọ̀rọ̀ sí i fún wọn mọ́ nítorí pé ara wọn kò lè gba ohun tí ó pa láṣẹ. bí ó tilẹ̀ jẹ́ ẹranko ni ó fara kan òkè náà a ó sọ ní òkúta tàbí a ó gún un ní ọ̀kọ̀ pa. ìran náà sì lẹ́rù tó bẹ́ẹ̀ tí Mósè wí pé. ẹ̀rù bà mí gidigidi mo sì wárìrì. ṣùgbọ́n ẹ̀yin wá sí òkè Síónì àti sí ìlú Ọlọ́run alààyè jerúsálẹ́mù ti ọ̀run àti sí ẹgbẹ́ àwọn áńgẹ́lì àìníye sí àjọ ńlá àti ìjọ àkọ́bí tí a ti kọ orúkọ wọn ní ọ̀run àti sọ́dọ̀ ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn àti sọ́dọ̀ àwọn ẹ̀mí olóòótọ́ ènìyàn tí a ṣe ní àṣepé àti sọ́dọ̀ jésù alánìna májẹ̀mú titun àti sí ibi ẹ̀jẹ̀ ìbùwọ́nì tí ń sọ̀rọ̀ ohun tí ó dára ju ti abẹ́lì lọ kíyèsí kí ẹ má ṣe kọ ẹni tí ń kìlọ̀ nítorí bí àwọn ọmọ ni kò bá bọ́ nígbà tí wọ́n kọ ẹni tí ń kìlọ̀ ní ayé mélòó mélòó ni àwa kì yóò bọ́ àwa tí ó pẹ̀yìndà sí ẹni tí ń kìlọ̀ láti ọ̀run wá ohùn ẹni tí ó mi ayé nígbà náà ṣùgbọ́n nísinsìnyí ó ti ṣe ìlérí wípé. lẹ́ẹ̀kan sí i èmi kì yóò mi kìkì ayé nìkan ṣùgbọ́n ọ̀run pẹ̀lú. àti ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí i. ìtumọ̀ rẹ̀ ni mímú àwọn ohun ọ̀nì tí a ń mì kúrò bí ohun tí a ti dá kí àwọn ohun ọ̀nì tí a kò lè mì lè wà síbẹ̀ nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè mì ẹ jẹ́ kí a ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀ nítorí pé ọlọ́run wa iná tí jóni run ni. Runi.